كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لين أتوقف الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم àwọn abẹ́lọ́ pé ládàá sọ̀láṣù wa kó máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. àti àwa púpọ̀ gbogbo àwa jàmáà ní ìkàlẹ̀ àwa lọ́kùnrin wa ni àbí ní obìnrin wa àwa tá à ń jẹ́ ọmọ kéwú ní Darul Bayyinah àti gbogbo ìkàlẹ̀ pátápátá àwa adarí gbogbo kíkì yìí lọ sí ọ̀dọ̀ àwọn àlùfáà wa àwọn sheikh wa àwọn ustaz wa tí ọlọ́run ọba gbé wọn kalẹ̀ láàyè bí tá yìí gẹ́gẹ́ bíi pé kan máa tukọ̀ iṣẹ́ ọlọ́run láàrin ọlọ́mọdé àbáwá sanwó lẹ́sùn olóore ọlọ́ndàkùn kó máa kún wọ́n pa àwọn náà ní fadilatu sheikh ustaz al-fadil ma'ruf muhib adébáyọ̀ kẹ́hìndé hafizahullahu ta'ala wa ra'ah ọ̀ṣẹ́un àbáyọ̀rẹ́ mi létí pé asálàfí ìrìnà tó wà fi kún ustaz ma'ruf àwọn ọmọ tó yí ní àbíká fi asálàfí kún èmi náà tí wàá fi kún pé asálàfí àwọn ọlọ́gbọ́ta àjẹkárí wọn pẹ́ lórí dáadáa àwa fi tiwọn náà tá a ti fi kí gbogbo wa lápapọ̀ tá a darí ẹ̀ sọ́dọ̀ wọn ọlọ́gbọ́ta àṣàlù ẹnì kankan wa. àkókò tá a ní àkókò ló pọ̀ mọ́ tó tó àkókò tá a ní ó pọ̀ mọ́ ẹ lákòókò gbogbo àwa tá a ń bẹ ní ìjìnlẹ̀ jà lọ ní ìdúgbò rẹ̀ ẹ lọ́wọ́ fásitì baríkà sí i ẹgbọ́nà tí láàlú lè nínú láti ń lò yìí ẹ jájà bọ̀ lù lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ ó tú wàhálà tí ń jìnnì yìí fún wa lọ ẹja àjòkó ẹja àpọ̀kan wa pọ̀ sọ́dọ̀ ọlọ́run bí ẹ bá tún ṣe pé àna ọlọ́run ló bá wa àna ọlọ́run ló tún bá wa o káwọ́ wò pé á dáwà ọ̀la tí wọ́n ń ṣe la àwa ní jìnnì wa da ìwà láyà àna ọlọ́run tún bá wa ni àwọn kan tí ń bẹ́ẹ̀ ní dáwà yìí tó ti lọ́jọ́ tó ti lọ tó ṣe pé tẹ́wá dérú ìjòkó báyìí ariwo náà ni wọ́n máa pa láì ní fìfèrè sọ̀rọ̀ ó ní wọ́n ti àánú ọlọ́run ló tún dé báwa la tún tẹ̀ sí ń bí rí nǹkan lábẹ́ rí rò báyìí abẹ́lúwa wa dáwà ọlọ́mọta àná dáwà yìí lọ́wọ́ àdáwà súnà gbogbo àyèbí tó wà náà láti rí pé abùkátà sí àwọn ìnáwó gbogbo ẹ́ńjìnì tá a rí ti ń ṣe bí ti àbẹ́yàn bá rí just three hundred thousand naira ó yẹ ká yanjú gbogbo wàhálà ti bẹ́lẹ̀ yìí àwọn sáàsì wa gẹ́ ló tún pọ̀ three hundred thousand naira ipò tí tó ń tẹ́lómi iṣẹ́ kó fún bìnrin lọ́rọ̀ lẹ́yìn báyìí tó kàn fi kó fi ṣòwò wíkẹ́ndì girlfriend tún kéde ìyàwó rẹ o pé kàn gba ilé ìfi ṣe owó kílàgbé owó wíkẹ́ndì kódà kò ní transfer owó tó kàn kó sẹ́yìn búùtù pé owó bàájì tó fẹ́ẹ́ ná ní wíkẹ́ndì yìí nù marhaba bikum wa aleykum salaam wa rahmatulah àti àwọn bàálí sáwa àwọn ustaz wa náà tó ní wọ́n tàn kán mọ́ wúlò. ala kulli hal àgbàdá ti ní ká pa yóò ti sẹ́gbẹ́ kan abẹ́lẹ́ ọlọ́mọdé àrùn sunna lọ́wọ́ àwọn tọ́lọ́wọ́ náà lọ́wọ́ tí wọ́n ràn dáwà lọ́wọ́ ọlọ́wọ́ sábà àwọn náà lọ́wọ́ àwa náà ta kì í gbéṣẹ́ dáwà dání káàná mọ̀ ṣàdúrà ọlọ́run lè lọ àwa fẹ́ sábà fi fún ara wa kì í ṣe láburú ni ká bá nù lówó kó fi ràn dáwà lọ́wọ́ alhamdulillah arínà àwọn àfáà tí wọ́n ti lọ tó ṣe pé ọlọ́wọ́ bá ṣàánú wọn owó ohun àwọn tó wá ń ná lórí àwọn ọmọ kí òní nínú àwọn àfáà wàṣà táwọn wà nínú àwọn tábìrì tábìrì ó ní bàbá yìí wà bàbá yìí bí tọ́lọ̀ wọn bá sànú àwọn dé àwọn tún máa ń náwó lórí àwọn ọmọ kí wà táwọn àfáàní tọ́ba gbọ́ pápá súnà kan bẹ́ẹ̀ mi kan wà òkúta àwọn sáà máa ń ṣe fáàkù lọ èmi ò máa náwó lé ọ lórí ọlọ́run ti sànú àwọn náà látara pé wọ́n dá bísíǹsì lọ́dọ̀ ní gbogbo tó gbọ́ àwọn àfáàdá gbéṣẹ́ dáwà náà dání ọlọ́mọdé ẹnìkan ló fẹ́ béèrè ló fẹ́ báwọn ṣàwádà ń dọ̀kan bí ò tiẹ̀ ṣàwádà ni àwọn wá sọ́ di nǹkan mi wá sọ́ dàwádà mọ́ lọ́wọ́ oní ìsáàsì ẹ̀dàkùn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́n fún wa kọ́lọ́ ń gbàdúrà wa ká tiẹ̀ ra mọ́tò fẹ́yìn àfa wa tẹ́wọ́n mọ̀ fẹ́ ṣẹ̀rí báyìí mọ́ gbogbo àwọn àfa àtàtì wíyí òsì ní mọ́tò ń jọ náà àná wa ni ẹ̀yin náà bẹ́ẹ̀ lọ́n fẹ́mi náà kọ́lọ́ ń sọ fẹ́mi náà èmi náà lè ra fún yín <laughs> ìdáàbì ló bá wàá fà láwọn ra fún wa káwọn àfa àgẹ́mọ́ ra fún àwọn èèyàn ọlọ́mọdé àṣà ló gbogbo wa kí ló mú wa dé gbogbo bí òtún pé kíní mẹgáfóònù tí tàwa làmú yìí owó náà ní gbogbo àwa náà táwa náà ń bẹ kalẹ̀ àwa náà rí mu o ẹ táwa náà bá mọ̀ tá a mọ̀ pa lè sọ fún tí wọn náà ṣe ọdún lọ́wọ́ ṣẹ́ni kéèyàn ó ra rú nǹkan báyìí kára ẹ́ńjìnì kára síkà fáwọn tí wọ́n ti ṣe ọdún báyìí tẹ́ ń ṣe dáwà súnà tó yanjú ẹ wo iye èèyàn tó ṣe pé kò ní bá wa tí ń jòkó yìí ohun wà yìí ni ó kẹ̀ ọ̀rọ̀ míì ń bi tọ́lọ́wọ́ ti ṣàánú rẹ̀ pẹ̀lú ìsìlámù náà sáábìwọ̀ kan lọ wá ṣe sábà bí kí wọ́n lọ wá ra engine tàbí wá sọ̀rọ̀ tírú ọ̀rọ̀ ibi wá dé tí ìjọ rẹ̀ ọmọ oríire tó ti ṣe é olúwa o mọ́ṣá mọ́ lè ní sábà bí fóònù kan báyìí àbí yóò ti jẹ́nu lápá kan ká mọ́ gbà àkókò ká sì mọ́ fi àkókò wa ṣòfò ọ̀rọ̀ tán ni a wá gbéyẹ̀wò ní fasadu mukadirat wàlmùdàkìwà wàtẹ̀dìkì wàlmùsìkìrat alal mujtama. wọ́n ní àwa ṣàgbéyẹ̀wò pé láburú wo ní bẹ́ẹ̀ ń bi ìfakúfà ìmukúmu táwọn èèyàn ń fà sórí táwọn èèyàn ń mu ìbàjẹ́ wo ló wà ń bẹ̀ fáwùjọ ìbàjẹ́ wo ní í sin bẹ́ẹ̀ láwùjọ táwọn ọmọ ènìyàn bá wà. àkọ́lé ọ̀rọ̀ yìí àmọ́ sọlọ náà rèé o ọ̀rọ̀ tó lùwọ̀ òsọ tá ànábì òsọ lọ́ta kó má ju tẹnu wa jáde ọ̀rọ̀ fẹ́ nú ọlọ́dà kó má ṣe àyàwá yá tábà ní àwọn al-mukhaddirat ìtumọ̀ mukhaddirat ó ní àwọn nǹkan tó ṣe pé ńgbà tá a bá ti gbé e sára ní àwọn míǹsì téèyàn máa ń gbà fi ń gbé e sára tá a bá ilé ti gbé e sára tó wọnú ara wa yóò sì lọ rèé da orí rú in tó ṣe pé ordinary lè èyàn ò lè ṣe é èyàn ó sì bára rẹ̀ pé òun sì ń ṣe é in tá n pè ní mọ̀kàndínlọ́tò nítorí pé tó bá ele ti wọnú ara wa pẹ̀lú míǹtì tí mo ń gbà fi ń wọnú ara in tó ṣe pé yóò ò lè ṣe é èyàn ó sì máa ṣe ìwà téyàn ò lè wù èyàn ó sì máa wù ú ọ̀rọ̀ tó ṣe pé kò yẹ kéèyàn ó máa sọ yẹn gan nífẹ̀ẹ́ kó òun sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò sì máa sọ ìṣe téèyàn èé fẹ́ ṣe yóò sì máa ṣe òun là ń pè ní àwọn al-mukhadirat bákan náà ní al-muskirat òun náà yàtọ̀ sí mukhadirat muskirat ní ń tá a mu tí ó wàá fa ká máa ń ríra tá a ní máa ń tá a ń ṣe mọ́ tí ò ní jẹ́ ká lè wà conscious mọ́. alò là nke ni ní muskira muskirat ó tún àti tẹ́tíjà máa bá gbọ́ mi yé daada jòkó yìí irú àwọn nǹkan yìí náà ni a discuss wo ní bẹ lára àwọn nǹkan yìí bákan náà aburú wo ló wá lè bí sáwùjọ náà lọ ọrọ eléyìí tí ọlọ́wọ́n o.

aláwọn aná lè gbà wọnú àwọn tí ó wọnú ara wa pẹ̀lú àwọn míǹtì tí nǹkan náà fi wọ inú ara wa ẹ jẹ́ àtàlàyé míǹtì wo làwọn nǹkan mọ́ wọnú ara àwọn nǹkan tá sọ yìí ẹ̀ àákò bí ìgbà sẹ́yìn fa kíni o àá fà á sí mú báyìí àá wàá gbé e wọnú imú wa yóò wá lọ síbi imú wa. ìyí tá a kójẹ ilé ẹ̀kan tá a sọ yìí kíkójẹ yìí lára rẹ̀ náà nìyí tá a tún mọ̀ ń gbé mu náà wá o ìmí ìbẹ àámú ni ìmí ìbẹ jíjẹ ni oríṣi kan nù oríṣi ẹlẹ́ẹ̀kejì òun ò ní gba bí ẹnu wa yìí já òun ò ní gbẹnu wa yìí lọ imú ló fẹ́ gbà lọ àmọ́ mú tó fẹ́ gbà lọ yìí àá bù báyìí ni tàbá wá bù tán àá wá kí bọ́ inú imú wa á wàá fa lọ bí agbárí wa ó di míìtì mélòó míìtì méjì tí nǹkan ibi máa ń dénú ara wa míìtì ẹlẹ́ẹ̀kẹta òní míìtì pé a ní kó jẹ àti ní gbé mú a ní fi sí mú àmọ́ àwa wá wá ọ̀nà tá a fi sọ di tí iná ò mọ̀ kàn án tí ó wàá mọ bá èéfín jáde èéfín yìí là á wàá mọ fàwọ inú ara wa tífà tífà oríṣiríṣi wá ni ó ṣeé ṣe ká lọ mọ́ pépà irú bá ṣe máa ń lọ sìgá àti bá ṣe máa ń lọ bá ṣe tún máa ń lọ igbó ọ̀ṣẹ́ ìdarí gbogbo àwọn aṣèlú ìgbà sáà dàmù ìta ń bá yí láwùjọ wa kéèyàn morúkọ rẹ̀ bí ò túmọ̀ sí káníwọ̀n náà gbogbo kò sí bẹ́ẹ̀ yóò ti wà bí wàwùjọ ìtọ́ nígbà pé kíní kan bẹ tó ń pè ní igbó ẹ̀yin náà ìwòrú ọmọ ìkéré ìlú wa pariwo àpòkọ rẹ̀ dákúnṣe lóléyìí mọ̀ ọdún jẹ́ bẹ́ẹ̀ àmọ́ la pa àwùjọ dá wa dá bára wa ni so wọ́n fà á sínú ewé wọ́n wù lọ ọmọ nínú eré bẹ́ẹ̀ ìmí ń bẹ wọ́n ti pìpì àbí igi kan fún èyí ò ní igi yẹn ò ní mọ jẹ́ǹtì ẹ̀ inú ibẹ̀ ni wọ́n pa ìṣèkínní sí wọ́n wà á máa fa igi yìí ó ní ebi yóò fi mọ̀ wọnú ara jọ̀mọ́ àwọn tá a rí ta kálẹ̀ yìí àwọn tá kálẹ̀ yìí àwọn ni àwọn nǹkan tí a máa ń pè ní àwọn mukhasirat àti àwọn muskirat kíra forúkọ wọn jẹmọ mukhasirat àbí ẹyọ ọmọ kí wọn bá ń sọlẹ ẹ̀kan sí àwọn muskirat gbogbo àwọn tá a kà á lẹ yìí àwọn ni wọn máa ń pè bẹ́ẹ̀ tọ láburú wo ni wọn bẹ ń bẹ àwọn nǹkan tá a kà lẹ yìí láburú wo ní ṣé ní bẹ́ẹ̀ bí àwọn nǹkan tí a kà á lẹ̀ yìí. tó bá ní tóra ara àwọn èèyàn kan lénìí tó ṣe wípé àwọn náà ń ṣe kínní wọ́n tún wá wọ́n tún wá mọ mẹ́rin wá pé àlùkùránì ò takò ló jẹ́ káwọn mọ̀ ṣe. lóòótọ́ wọ́n bá sì bí wá pé ó yá àfà ẹ dárúkọ ibi tá àlùkùránì ti dárúkọ sìgá nínú àlùkùránì àwọn ò ní òsì àbí iṣẹ́ àbí ó wà mí gangan.

èèyàn lè mu sìgá èèyàn sì lè ṣe kíni èèyàn sì lè mọ mu kó. ìyún làbí ilé àfa mọ lanu kàgà ní gbangba wá sí ó sì dájú rẹ̀ pé rasaki rasaki ọlọ́mú kádìgbò náà lọ mú lóhùn rẹ̀ bí Dubai mú lọ abẹ́ owó alukurani kò sí alukurani àwọn wa béèrè kan wọn wọ orú wọn ọkọ béèrè tí yìí náà káwá lè bóyá àwọn yìí náà òkú yìí ẹ gbá yín létí ẹ létí mo pé ẹ gbá yín létí yìí níbo ló wà ní ẹ má gbá yín létí tó wà ní tọ́ ẹ̀yin lẹ́ni ò sí o ṣé ńgbà tí ò sí wá sí ṣé ká mọ fáwọn òbí wa gbà sígbà náà kò pọ́sibù kò pọ́sibù ó túmọ̀ sí pé àtẹ́ni bá lọ ń lorú ọ̀rọ̀ yìí láti máa fi sọ àwọn nǹkan yìí dẹ̀sọ́ tó rá sí láwọn àfa kódà yìí láwọn àfa mi ìtàn kọ síra tí wọ́n ní ìjọ nítorí bí láwọn oúnjẹ wá dìde ń ta wọn àwọn ẹni pé kò sí dẹ̀lí ìlú sọ́rí lórí kiri látàrí bẹ́ẹ̀ bàbá rẹ̀ ń dì mú àgbọ̀rọ̀ lé gbogbo mọ́ wọn. Allahu musta'an. bẹ́ẹ̀ tẹ̀ ń dábàá gbé wa nu ṣẹ̀rí ọlọ́run ó ní àwọn ọ̀nà tá a máa ń gbà gbé dájọ́ wa ẹ dá gbogbo àwọn tá à ń lọ káàkiri ẹja àjòkó lẹ́bìrì kan gbogbo àwọn ọmọ tá à ń lọ káàkiri náà ẹja àjòkó síbi kan bàbá àtẹ́sẹ́ àtàwọn àkọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run bá aṣọ ńlẹ̀ pẹ̀lú ẹ̀jọ̀kó ẹ̀gbẹ́ ẹ̀wọ̀n fọ́ọ̀rọ̀ tá à ń sọ. àfẹ́ kí yẹn tó fún ọmọ ti dé mú ẹjọ́ jòkó ẹ má bọ̀ wá ẹ̀ ìdókò àwọn àbá àtúnà lẹ́wà àwọn ìdókò kan mẹ́tí yẹn bá lọ bẹ̀ èyí rí lẹ́jọ kó wájú torí pé gbogbo owó àpolú rẹ̀ ni wọ́n gbà sẹ́rẹ̀ àbẹ̀ ìdókò yà ilé níbi kéde nìlà ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá lẹ́ bára wọn sọ. àwa béèrè béèrè á ní pé ẹ má gbọ́ òbí yín létí aníbo ló wà ní Al-Qur'an aníbo ṣe kéde jọ̀wọ́n kò sí. abọ́tò ti bí òjé sí yìí asọ́ ní sọ orú tiwọn ni o asọ́ ní sọ kí o ìsọrú tiwọn sábà ní asọ nísọ mímọ́ ṣé ká sọ nísọ tí mọ̀ dálẹ́jọ́ a ní ẹ má mutí ẹ má àmì a sọ pé ẹ má mugbó ẹ má mu sìgá ẹ má pa kẹ́míkà pọ̀ a ní gbogbo ẹ ń bẹ nínú kíni jọmọ́ ìbẹ́ náà Al-Qur'an a sì sọ pé ẹ má gbá yín létí náà ìṣe kíni jọmọ́ ìbẹ́ náà quran ọba ní ká bọ́ láyé rẹ̀ wá àwọn akọ́kọ́ má láyé ẹ má létí wá alọ́lúwa wa subhanahu wa ta'ala nígbà tọ́lọ́ fẹ́ bá wa sọ̀rọ̀ nínú alukur'an ó fẹ́ bá wa sọ̀rọ̀ ń pa àwọn òbí wa olúwa ní wàlá tẹkùnláwùmá òf ẹ bá ń ké jẹ mọ́ wàlá tẹkùnláwùmá òf ọlọ́ni ẹ gbọ́dọ̀ mọ́ bẹ pẹ̀lú àwọn òbí yín kẹ wá lanu yín kẹ wá sọ fáwọn òbí yín pé ṣíọ̀ jẹ̀mọ́ kí la pè jẹ̀mọ́ ṣíọ̀ àbí ṣíọ̀ tí ẹ̀kọ́ lẹ́sọ́ ẹ̀yin kan kọjá lọ báyìí mọ́ni ẹ̀kan pariwo mẹ́ pé abdulrahman wà ní ọwọ́ wọ́ṣẹ́ olúwa ní wà láti ẹ̀kọ́ láwùmọ́ ó gbọ́dọ̀ máa wọ́ṣẹ́ lé ya rẹ lórí ó dẹ̀ gbọ́dọ̀ máa wọ́ṣẹ́ lé bàbá rẹ lórí jọ̀mọ́ ìbéèrè mi wá rèé nínú kápò tẹ́lẹ̀yàn lórí pé àti ká sọ pé ṣíọ̀ pẹ̀lú káyà fọ́síwájú òbí ká dẹ̀ fún wọn gbà sí háì jọ̀mọ́ èwo ló burú jù nù méjèèjì ìyóò làwọn onímọ̀ wa ni pé jíṣẹ́ rí àbá ilé sọ pé ẹ mọ̀ sọ pé ṣíọ̀ fún wọn kò ní ìdíkẹ́ mọ́ létí kó ní ẹ mọ̀ gbà wọn létí torí tó bá ilé mú sọ pé ẹ mọ̀ sọ pé ṣíọ̀ ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ tí ẹ ò gbọ́dọ̀ ronú o fẹ́ gbá wọn létí débi pé wàá gbá wọn létí. ó jẹ́ ọ̀rọ̀ mi ò yé ẹ dákun ṣé ẹ má gbóbi létí tó wá wà nú alukur'an àbí òsínú alukur'an eléyìí tá a ṣe yìí náà ń pè ní alukiyas irú ìran kìyàsù eléyìí tá a ṣe yìí òun là ń pè ní alukiyasù awulawi yẹn ni kí n ti jẹ̀lé ọba ilé ibi sọ pé léyìí ò tọ́ ẹ má sọ pé sí ọ̀kò tọ́ à kẹ́ ẹ má gbá wọn létí gan-an òun gan ni ò tọ́ jùlọ tọ́ba tí wọ́n ní ẹ má sọ pé ẹ má pòṣé lé wọn lórí a ẹtì ẹ̀ mọ́ náà wọ́n gan òun ló burú jùlọ. sọ́mọ̀ sọ pé ẹ má sọ pé sí ọ àṣé kí ìyá rẹ ó sí ọ kọ́ wá lọ bẹ́ẹ̀ lọ sí ìyá rẹ níwọ̀n ní kirikiri àṣé òun ló burú jùlọ. ó ní láti máa bèrè pé kò sí àyà kánú àlùkùránì tó sọ pé ẹ gbọ́dọ̀ mọ tí òbí yín mọ́ kirikiri. a ní ṣe ibi tá kì í sọ pé ẹ gbọ́dọ̀ sọ pé ṣíọ. jama ńgbà tá a àwa padà sínú àlùkùránì yìí náà àwa wo bí ọba ti ń sọ̀rọ̀ àwọn nǹkan kan àwa rí i pé tọ́lọ́wọ́n bá ilé máa sọrú tó tó báyìí níbi irú nǹkan tó rí báyìí á jẹ́ pé nǹkan míì tó bá jọ òun náà àbí tó bá burú ju òun náà lọ yóò máa nírú ìdájọ́ rẹ̀ ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wa bẹ́ sọ̀rọ̀ ń pa ọtí mímu. ọlọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ pàtí ní jọmọ́ ọtí mímu mímu ọtí ní alukur'an ọlọ́wọ́ ọba ṣe ọtí mímu léwọ̀ ọlọ́wọ́ wa fẹ́ mú ìdí kan wá ó fẹ́ mú ìdí pàtàkì tóun ṣe ti ọtí mímu ọlọ́run fẹ́ mú ìdí ìwà fún wa ẹ jẹ́ kálukú wa náà ká padà sínú alukur'an àwọn tá a bá ní alukur'an wa lọ́wọ́ nínú suratul Ma'idah ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala.

tuflihun bóyá tẹ bá lè jìnnà sí ẹ ńgbà ọlọ́run wa sọ báyìí tán ọlọ́run wa ní ìdí tá a ṣe níkẹ́ ẹ mọ́ mutí yìí tá a níṣe ìtọ́nù ló mú wá olúwa ní innama yuridu shaytanu an yuqi'a baynakumul adawata wal baghdha ọlọ́run ní ìtọ́nù fẹ́ ṣe. tó fi ń ṣe ọtí mímu lọ́sọ̀ọ́ fún yín ni pé ó fẹ́ máa dọ́ta alẹ̀ láàrin yín wàlúbàgùbọ̀ ó fẹ́ máa dá ìkórìíra kalẹ̀ láàrin yín fìlìkọ́mùrí tẹ́ ẹ bá ti ń mutí yóò fi rí bí sọ̀síd láti máa dọ́ta alẹ̀ láàrin yóò sì máa dákòrìíra alẹ̀ wàlúmẹ́sì tẹ́ ẹ bá ti ń ta tẹ́tẹ́ tẹ́tẹ́ yín ni yóò padà sọ ọ́ dìjà tẹ́ padà dọ̀tá ara yín tẹ́ padà mọ́ kórìíra ara yín torí pé tí n bá kó five million wá gbogbo owó tó kù lákàntì mi nìyẹn mo wá fi ta tẹ́tẹ́ ìwọ ló wá jẹ owó tèmi ó wá jẹ owó mi tán ìwọ wá ń ìwọ wá ń kọ́lé ní pé kí n má ẹ tó pọ́ sí gbogbo ti bá ti yẹ tó ń fowó tèmi gun ọkọ̀ tó ń fowó tèmi kọ́lé bí n bá láǹfààní àti pa kí ni ṣe èyí bẹ pa ni torí pé olùwádìí wáyé sódàkùn àrùn níkìrìlà ó ní ọtí ìyá àti tẹ́tẹ́ yóò tún wá kọ́ ní níbi ìrántí ọlọ́run ọlọ́run tún wá mọ̀ọ́mọ̀ tún wá jáde yẹn rí ìrántí ńlá kan olúwa ní wàá ní sàrà yóò tún mọ̀ kọ́ di yín láti mọ̀ kírun ọlọ́run wa ní fahal antum muntahun ìdókò adúrú àwọn àbàjẹ́ báyìí sínú tí ó dọ̀tà alẹ̀ láàrin tí ó dákòrò alẹ̀ láàrin tí ò ní jẹ́ kẹ́lẹ̀ mọ́ ọlọ́run tí ò ní jẹ́ kẹ́lẹ̀ mọ́ kírun ọlọ́pẹ́ kírun fẹ́mi ọlọ́run ọba ṣé ń ń bẹ́ àbẹ́ ní jáwọ́ ń bẹ́ ẹ̀ jama ó jáwọ́ ń bẹ́ àbẹ́ ní jáwọ́ wọ́n ní jọ́ náà tí ara yìí sọ̀kalẹ̀ kọ́ọ̀lù àwọn sọ̀rọ̀ abá bẹ̀rẹ̀ sí ní pariwo ni intahaina intahaina ń wì ni ọ̀rọ̀ pàmò sàdéhùn pé náà ń tẹ̀ yìí kọ́ àti ń jáwọ́ báyìí náà àti ń jáwọ́ báyìí náà àti ẹ jẹ́ ká wá bọ́ sí à ń à ń po kẹ́míkà pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ science students ẹ jẹ́ àgbọ̀ àwọn ọmọ sílá pé science students science students tá à ń wí yìí kèé jẹ́ àwọn ọmọ tá wà ní science department ní secondary school àwọn science students chemical táwọn ń papọ̀ kìí ṣe chemical tẹ ẹ̀kọ́ nu chemistry o àwọn ọmọ science students délé àwọn eléyìí ó pa tramadol wọ́n pa pọ̀pọ̀ mọ́ parasitamọ́ wọ́n pa papọ̀ mọ́ cocaine wọ́n wá papọ̀ mọ́ heroin ẹ̀ṣẹ̀ ń darí wọ́n wá pa gbogbo ẹ̀ papọ̀ sọ́wọ́ aláwọ̀ ti pa kẹ́míkà papọ̀ tẹ́lá ní kẹ́míkà tẹ́ wá papọ̀ orí ibùjẹ́ papọ̀ yìí kí lè lè mi ṣe alẹ́ mi náà mo fẹ́ fi háì mo fẹ́ ṣe kí ni o mọ́rò kó fẹ́ háì pé ó fẹ́ bọ́ sí high level kó o fẹ́ háì ni pé òun fẹ́ dorí ara òun kẹ́míkà tó bá mu kẹ́míkà yìí tó pa papọ̀ tán tó bá wá gbé mú orí àwa yí tẹ́lí tó ní bá wá yí akọ̀bẹ̀rẹ̀ sí ni máa fò káàkiri ni a máa pariwo ìmí olè bẹ̀rẹ̀ sí ni máa lọ pé ṣé akọ̀bẹ̀rẹ̀ ṣe báyìí níbi tó tún lọ báyìí tó kọlu ẹ̀yìn gbà tó bá kọlu kọ òkúta sáǹgbà nù pa ẹ̀dá kù olúwa ní ọtí yẹn bẹ́ẹ̀ bí ìkórìíra ẹni tá a rí tó po kẹ́míkà pọ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí òtó lọmọ sáré student tó bẹ̀rẹ̀ sí ní lọ sí ń bọ̀ a máa kórìíra rẹ̀ àbá àti kórìíra rẹ̀ tá a bá rí a ṣe pé ah ara rẹ̀ jẹ́ a máa wò bẹ́ẹ̀ àbá àti máa wò bẹ́ẹ̀ ẹjọ́ ẹni tó ti high tó ti high ṣé alhamdulillah Allahu akwa tó lè ṣe léèyàn mọ́ àdáhùn mọ́ àdíjẹ́rú ẹnìyẹn tó ti há ìyẹn tó lè bọ́ sí bọ́sá dígbà ló kírun kó wá ló lè máa rùkú wá dé rùkú adẹ̀mọ́sọ subhanahu bí aladimu ń bẹ̀ náà bí tó pàṣípù ilẹ̀ gbogbo àgbákòtọ́ lóun torí ẹ̀ gbogbo ẹ̀ náà lára àwọn sọlọ wa wá sọ̀rọ̀ rẹ̀ nú alukur'an nígbà yàgbé òsọ̀rọ̀ rẹ̀ nú alukur'an ó sọ nú alukur'an eléyìí tá a ṣe yìí làwọn onímọ̀ àmọ́ ìpè ní kíyàs níjọ́ tẹ bá ti rí ìdájọ́ kan nínú ṣẹ̀ríà sọlọ wọn bá ti gbé e kalẹ̀ pẹ̀lú ìdí gbogbo ìdí yẹn níjọ́ tẹ bá ti rí lára nǹkan míì ìdájọ́ tó ti wà ńlẹ̀ nínú ṣẹ̀ríà yẹn òun náà lẹ́ẹ̀ mọ àfúláì lórí nǹkan míì tó dé ṣẹ́yìn rò pé ṣẹ̀ríà ò sọ̀rọ̀ pa ẹ̀ eléyìí ọ̀nà kan nìyẹn ele jẹ́ ká lè mọ̀ mọ̀ pé àṣẹṣẹ̀rí àṣe ká mọ̀ mú àwọn nǹkan yìí ní èèwọ̀ nítorí àwọn aburú ta kálẹ̀ ta ni yóò mọ̀ wá mẹ́yìn eléyìí kò ní mú kò ní mú kókè wa láwọn tó jẹ́ láwọn ní new site yìí láwọn tiẹ̀ tún máa ń mu àwọn wa máa lọ mu gọ́ọ̀mù gọ́ọ̀mù tá a fi ń fà bí ìgbà téèyàn subhanallah alhamdulilah wàlá ilaha illallah ìlànà kan nínú tọmọ mu. na nọmbọ àbọ ah, àbíyàn náà. sọ nígbà tó bá ń fa gọ́ọ̀ ìyí tó tún wá ìyẹn ó kó hàn kò jẹ́ o òun náà ti ọdún mélòó tó ti dé o nígbà tó kú kúrò níbi tramadol tramadol tó ń sọ ogun ni o ogun tá a fi ni o pa nǹkan papọ̀ torí pàtó mú yẹn sáko rí pé ó máa ń yí orí wọ́n tún wá ń ara wọn náà ẹ̀yìn kan ti ní sáyẹ̀nsì rẹ̀ làwọn. pé kí ló tún lè yí orí wọ́n bá tún gbọ́ pé sọ́kèwé pé kí wọ́n síbi sálángá wọ́n wá lọ síbi ibi ah, ti ń mí lẹ́nu ibi èmi gbọ́ pé àwọn àbáyé wọ́n lọ rùn kiri ibi tó ń rùn fẹ́ ti jáde yóò wá lọ bẹ̀ á gbé imú síbẹ̀ á wá fà á á mọ̀ fà á dẹ̀ mọ̀ fà á tún agbárí tẹ́lí tó bá ti fà á dé stéèjì kan báyìí orí ìyá yí bẹ́ẹ̀ ni orí yí báyìí ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ran wọ́n ran rádá rádá á dẹ̀ mọ̀ ṣe káàkiri bẹ̀. ìní ìwà lè mú tán tí ní ọjọ́ náà àbí ṣú kò ní gbádùn ààrẹ kò ní achievement gan tẹ́rítẹ́ǹ torí rẹ̀ ti yí yẹn káṣí ẹ̀ ló fẹ́ fi ṣakọ náà ni kò lè rákọ ṣe ní moment yẹn tó ní kóhùn kóhùn mọ́ tóhùn ṣe tí ẹ̀kún tí ìrànbá ti ẹ̀fẹ́ ṣe báàrí èèyàn wá sáárín àwọn èèyàn á wò pé yes mò ń ṣe báàrí láàrin àwọn èèyàn but time tó ń jí wèrè ṣe tó ń pariwo tó ń nẹ́gùn yìí kò mọ tóhùn ṣe ń táìmù náà ó ti dára rẹ̀ bá yá tán nàmà ni ah, ọmọ ya àsọdígbà ọmọ wọn kí làwọn ń gbéra wọn ọmọ ya mi sọ nígbà tó háì tán lánàá ó fẹ́ dábàá yìí ó dẹ̀ fò láti bí òfò síbẹ̀ ẹ̀ ẹ́ mo ṣe bẹ́ẹ̀ ìgbà yẹn á tún wá rò fóun gba ta ẹ dákun oríire ìwé wa ní bẹ́ẹ̀bí tó ń ṣe tó mọ̀ fóun ṣe é abákan náà wọn fẹ́ lẹ́kọ̀ọ́ ó ní wàá ju lẹ́nu kọ́múrọ́tà nǹkan tafata ṣé ìfàyẹ́ta á bíldùnúni mẹ́nà ákàl ṣé ìfàyẹ́ta bíldùnúni mẹ́nà ákàl ó ọtí tiẹ̀ ní ìtọ́jú náà ó ní jìnnà sọ́tí àmú wọn mọ̀ mutí jìnnà sí tramadol jìnnà sí à ń po kẹ́míkà pọ̀ nǹkan tàbátà ká ló bá jó nílà ká yóò bá jọmọ lóàbí àbí ìwọ náà gbé sí làákà ìtẹ náà kí ìgbà yẹn sàbẹ̀ dùnú ní mọ́nà àkàlù báwo ni ìwọ tó ní làákà yìí báwo lọ́ọ́ ṣe máa wá ṣe bí wèrè káàkiri àdúgbò nítorí pé o ti lọ rí pa kẹ́míkà pọ̀ eléyìí ká lè mọ̀ pé ṣẹ̀ríà Islam ó sọ̀rọ̀ pa kìnìún táwọn aṣọ eléyìí pẹ̀lú ká lè mọ̀ pé ṣẹ̀ríà nídàájọ́ lórí ká mutí ṣẹ̀ríà sì nídàájọ́ lórí ká mu gbó ká mu bánà ká mu kókè ká mu tramadol ká fa gọ́ọ̀mù ká máa lọ rèé fa sálángá àti gbogbo táwọn èèyàn máa ń fà sí mọ iye orí tàbá wa kọ báyìí láburú wo ni wọ́n ń bẹ lára àwọn fàkínì yìí láburú wo ni ń bẹ́ bí à ń fa gbó à ń fa gbaná aburú wo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ subhanallah tó bá ní aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah aburú tó pọ̀ ni o àkọ́kọ́ nínú aburú tó wà ńbẹ̀ ó ní pé gbogbo ọ̀nà ó ní àwọn táwọn èèyàn mú yìí ní sìgá ni o. ẹ̀ǹkóhùn ló bẹ̀ kéré jù nù wọn igbó ni o gbaná ni o òkè ni o aburú ti ń bẹ nú aburu aburú tó máa ń sáré lépa ẹ̀mí ọmọ àdínẹ́bí adamu aburú tí máa ń sáré lépa kí làkúnjà mọ́ ẹ̀mí ọmọ àdínẹ́bí adamu ibi ẹ̀mí ni máa ń kọ́kọ́ fẹ́ lọ ibi ẹ̀mí ló máa ń kọ́kọ́ sákù ṣé mo á wo sìgá ta lóun ló kéré jù yẹn ẹlẹ́kùn pálí sìgá pálí sìgá gangan sìgá táwọn èèyàn mú lára pálí rẹ̀ wọ́n tún wá kọ́ síbẹ̀ gbàgàdà gbàgàdà pé smokers if àwọn àìláyèbú ah, to die what àìláyèbú ah, to die to die young ah ìsinmi náà yọ̀n yọ̀n ọkọ̀ kò ní láyé bù wọ́n láìra ìlànà. nígbà wọn tó ń mu sìgá sìgá náà kọ́ sí ojúkò nígbò sìgá tó lóun ló kéré jù yìí àwọn tó kọ sílẹ̀ wa gbé sára pálí ẹ̀ pé smokers liable to die what? tíkẹ́ tó bá ti mú gbó wọ́n àlẹ́yìnbó wọ́n wà ní ká máa retí pé to die young fún wọn pé á kankun kékeré wọ́n tún ní yọ̀ǹda wọ́n tún ní yọ̀ǹda yìí <laughs> pé kankun kékeré ó wà fún wọn o ṣé wàá máa wò ó rẹ ni tí wàá máa mú àwọn kìnnìkan sọ yìí láyé èyí tẹ ẹ bá rí tó dàgbà tó dògbò nu wọn ẹ mọ kà wọn báyìí pé wẹ́ẹ́ mo ti rí bàbá kan rí ẹ mo ti rí bàbá kan náà ọ̀gọ̀rọ̀ wọn náà ìdògbò ọ̀gọ̀rọ̀ wọn tún wà rè ká tó láwọn dé ọjọ́ orí àgbà òun lára ti máa ń gbó sára nítorí tí wọ́n ti máa mú eléyìí tó kọjá ká mọ̀ sí àtẹkìní àti láburú bẹ́ẹ̀ ṣẹ́tún wá rí nínú ara àwọn tá a ní wọ́n mú yìí gbogbo àwọn tó jẹ́ àwọn ṣẹ̀ríkà tó tàbí àwọn company tó yẹ pé àwọn ní tobacco companies àdúgbò àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan tá à ń mu tó jẹ́ nǹkan eléèbì gbogbo wọn ni wọ́n panu pọ̀ pẹ̀lú pé ìkẹ́kẹ́ ń bẹ sáńpẹ̀ ní madatun tààmà nǹkan yìí ara màtíríà tí ò gbọdọ̀ mọ̀ sí lára sìgá àbíkó ni àmọ́jáde sẹ́nu ń bẹ lára rẹ̀ yìí tó bá ń wá poison tó lágbára jù láyé ẹ̀hún ní nǹkan tá à ń pè yìí nicotine ó gbé àwọn lárúbáwọn ṣe ìṣàṣe lọ́ọ́ àwọn ilé ìwé náà ṣe ní ṣáṣẹ lọ. sẹ́ni gbogbo iṣẹ́ wọn ránṣẹ́ yìí kékeré ilẹ̀ lásán tí ò bá ju tí ò bá ju bíi two gram lọ tí a bá kàn rọra bù ú sẹ́nu ajá láàárín ìṣẹ́jú kí ẹ̀rọ ìjọ náà wọ́n bá ń pè wọ́n wá kó kíní wọ́n wá dà papọ̀ mọ́ àwọn sìgá dà papọ̀ mọ́ iṣẹ́ ìdẹ́gbò ní gbówó dà gbogbo papọ̀ mọ́ra wọn òun ni wọ́n wá lò ni wọ́n fi kílẹ̀sì jẹ́ ìpè ní sìgá. wọ́n wá ṣe tán ẹ̀yin ò mọ̀ á pa àṣírí ìgbà téèyàn ń ẹ jẹ́ ká wá mú ọ̀rọ̀ làákà yìí wa tí wọ́n bá ń dáná ń bí báyìí wọ́n ń dáná lẹ́gbẹ̀ẹ́ yìí aṣọ kalẹ̀ àwọn ìyá wa ni ó lè mọ eléyìí tó máa ń fọṣọ dáadáa àmọ́ bá wa sọ̀rọ̀ lórí kíní yìí wọ́n ń dáná tó yọ yàyàyà iná jí àwa sá aṣọ wa ń bẹ́ẹ̀ bí aṣọ tá a sá yẹn jẹ̀mọ́ kí ni yóò ṣẹlẹ̀ a ah, sọ̀rọ̀ mọ́jàmọ́ yóò máa yí padà sí dúdú ni torí bí èéfín yẹn bá ṣe ń lọ bẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò máa ṣe kíni yóò máa dúdú ẹ wá rí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ènìyàn tó ń mọ ilé ìran ẹni tó bá láṣọ tó bá ti sáṣọ tó ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dálé èéfín kí ni wọ́n máa lọ rẹ̀ ṣe yóò máa lọ rẹ̀ ka pé ṣé èéfín bá lè mọ́ débẹ̀ ọmọ ànábì Ádámọ̀ ìwọ lè máa ń sọ èéfín tó tó báyìí igbá àyà rẹ áàtì rẹ ọkàn rẹ tó fi ń ayé ibẹ̀ ni gbogbo èéfín tó ń fà ibẹ̀ lòun náà ń lọ ibẹ̀ lòun náà ń lọ bí wọ́n ṣe rò pásọ rẹ̀ ó mọ dúdú yẹn bí ọkàn rẹ̀ náà ṣe mọ dúdú nìyẹn ó ṣẹ̀ṣẹ̀ máa rí lágbàáyé lẹ́nìí nínú àwọn àìsàn tó pọ̀ jù láyé kìnìkan heart problem kìnìkan hole in the heart kìnìkan kìnìkan of the heart kìnìkan disease heart disease gbogbo dẹ́mọ̀ gbọ́ kìnìkan heart kìnìkan heart kìnìkan kidney kìnìkan àwọn dẹ́mọ̀ gbọ́ nìyẹn ni pé bí percentage àwọn smokers yìí ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn àìsàn tí ń jáde látara wọn bẹ́ẹ̀ náà ló ń pọ̀ o bẹ́ẹ̀ náà ló ń pọ̀ o tí wọ́n nígbà táwọn onímọ̀ abẹ́rẹ́ sí ní tẹ̀lifà wọ́n wá wò pé àwọn àìsàn wo gan-an ló tiẹ̀ lè máa jáde látara pé èèyàn mú gbó èèyàn mú àwọn nǹkan wọ̀nyí èèyàn mú tramadol èèyàn mú owó lè wọ́n lákọ̀ọ́kọ́ ni pé nínú àwọn aburú tí mo ń kó bá àlàáfíà ara ọmọ ànábì ó ní pé ọ̀nà ọ̀nà bí téèyàn lè fi tètè kọjá sálìkì àmọ̀ tó kọ́ ti lọ́ mú yàn bí kò máa lọ bí art bí ọkọ máa lọ dọ̀tí àti èèyàn tó bá dọ̀tí àti èèyàn tí àti èèyàn bá ti kó bọ́ọ̀nù dé lẹ́bù kan ó lè rí pé hole ihò padà máa lọ lè yọ mẹ́ tí ò bá ti yọ mẹ́ àìsàn dé àìsàn tó lè fi kéèyàn kọjá sálìkì àmọ̀ láìpẹ́ ọdún ó lè bá kéèyàn lọ ní heart problem kí ló bá nítorí bá àmúgbó àmúṣìgá àmúgbó àwọn general hospital ti wà á ṣe pé tó bá lọ síbẹ̀ tán bá fẹ́ láwọn fẹ́ kan fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ generally nínú tó máa ń pariwo káwọn èèyàn sọ̀rọ̀ abúláyé lé ní òdu pé ẹ má mu gbó mọ́ ẹ má mu sìgá mọ́ pẹ̀lú àwọn àìsàn oríṣiríṣi tó ń jáde. ẹni tó bá yẹ kó bá tún máa ń gbé àwọn ọmọ àwọn tá à ń sọ yìí nínú aburú àti ewu tó wà fún ẹni bẹ́ẹ̀ òun náà ni lung cancer òun ni cancer tó máa ń múyàn ní ọ̀nà ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀fun míì ṣẹ́ẹ̀ṣẹ́ ta bá sì mú àwọn kíní ọ̀nàbó náà nígbà lóòótọ́ ọ̀nà fún nígbà lọ ṣẹ́ẹ̀ṣì nínú àwọn kánsà tó dangerous jù láyé òní kí kánsà lọ affect kíní yẹn kó lọ affect ló ń ṣe àtàwọn ọmọ kọjá sálì kìámọ ọ̀nà mọ́tà sànà nìkan tán ṣe tó máa ń wá àwọn nǹkan bí àtẹ̀rẹ̀kìn ìntìhárùn bàtì tẹ́lẹ̀ àmúgbó àmúsìgá yìí ìntìhárùn bàtì ìmọ̀ kọ́ ìmọ̀ para ẹni díẹ̀ díẹ̀ ni ìmọ̀ ṣe kí ni jọ̀mọ́ ìmọ̀ para ẹni díẹ̀ ẹ mọ̀ pé ẹni tí ó gbé májẹ̀mú báyìí ó gbé májèlé májèlé kejì májèmú májèlé ó wá gbé májèlé báyìí pé ó gbé èkúté náà rọ sínú bíi tó bá gbé mu lẹ́ẹ̀kan náà kí ló ń fẹ́ ṣe yẹn lẹ́ẹ̀kan ó fẹ́ kú náà ẹni tó mú ọ̀bẹ tó fi gún rẹ̀ nínú kí ló fẹ́ ṣe lẹ́ẹ̀kan náà ó fẹ́ kú náà wọ́n ní tó mu sìgá yẹn ń tiẹ̀ òun rọra ń para ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ìgbà yọ ọ̀bẹ tó wá rọra ń gé káwá ní ẹ̀mí rẹ̀ yẹn bí ni tó wá rọra ń gé díẹ̀ níjọ́ mu díẹ̀ ti ẹ̀ tó bá tún mú o tún tápù ẹ̀ nìyẹn ó wá ń tápù ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó ti máa gé e nìyẹn tó fi kéjà e gbogbo ẹni tó bá ti mu sí tó mu kó tó mu sìgá tó mu kó àwọn tá yìí. so ìfẹ́ ní ara ẹni wéwu ni lára àwọn láburú ti bẹ́ẹ̀ mẹ́rin yẹn lẹ́yìn tó lè fa lung cancer nínú àwọn aburú tó tún lè fa ó ní kó tún lè fa cancer tó tún máa ń múyàn lórí ahọ́n ṣé gbé orí ahọ́n rẹ ò ní gbádùn ẹ̀ bákan náà máa lọ rí wọ àwọn tó bá mú òkú mọ̀ yìí ète wọn èyí jọ gbogbo àwọn èèyàn ète wọn máa ń dá dúdú ni yóò tún wá dá tóbi gbà mí lọ́pọ̀lọpọ̀ bó lè má tóbi àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò dúdú nítorí èéfín iná kí ń gbà kí ní gbogbo gbà. ajẹ́ sí bàbá ní ká gbogbo láburú yìí àwọn láburú tó lè kó bá àlàáfíà ara àwọn láburú tó lè tètè rẹ lọ sáà ní kí á mọ̀ kíákíá aburú tó wà ń bẹ inú àwọn abúlé tó wà mí kíní ni pé nínú tó wà máa ń ṣe ni á wá máa lọ fún gbogbo ara gbogbo egungun ara á wá máa lọ wíkìnẹ̀ díẹ̀ ìyẹn ni pé agbára táwọn kíní yìí ní okun táwọn kíní yìí ní yóò wá máa lọ ṣàkóbá fún agbára wọn yóò máa lọ rìdíìsì agbára wọn lẹ́nu máa rí pé ìran amúgbó ìran oníṣìjà ìran onígbáná ìran ọdún máa ń ni. nítorí pé kò ságbára wọn èyí lágbára wọn kì í strong gbogbo agbára wọn èéfì tó ń fà sára yìí ó ti lọ ń kú ó lọ ń pa agbára yìí díẹ̀ díẹ̀ ẹ rí i pé kí mi tó gbé ọmọ fifty years nínú wọn ara rẹ̀ á ti di gbára ti sílé ó lójú kọ́tà sí àlefò kọ́tà ò gbọ́dọ̀ fẹ́ jù yóò máa ní àgbà ti dé àgbà ọjọ́ mélòó ọmọ fifty years lọ lágbà ti dé lóòótọ́ fi làárọ̀ bí àṣẹ́kù ni wọ́n pè ọ́ àmọ́ èkéyìí ni ṣé nǹkan ọmọ nìfọ́ kọ́tà àbọ̀bọ̀ àwọn ẹ̀dáwì kò ní lè gun kọ́tà mọ́ kò ní lè dé bí àwùjì nígbà tí wàá kó tó wà lẹ́sẹ̀ bẹ́ẹ̀. láburú tó wà bí àwọn àwọn nǹkan rẹ̀ yìí ṣé wàá rí láburú yìí bá fi ọra sọ́ tó yìí bó ti dẹrù dẹrù bàyẹ̀ tó yìí kò bá mọ̀ tó da o kò bá mọ̀ sun wọn o ká ní láburú yẹn ò bá mọ̀ ṣẹlẹ̀ lórí ẹni tí ó mú nìkan láburú yẹn ò bá ti dáa jù pé á ah, ṣebí wọn náà lọ ń dámú ìwọ náà làbápọ̀ mọ̀ ṣe. àbọ̀jẹ́rì ìwọ tó o jòkó síbi tí wọ́n ti mú yẹn náà àtòun tó ń fà á símú ìwọ náà kàn mọ̀ ni ìwọ ò kàn gbé e sẹ́nu báyìí ni ìwọ náà ń ṣe kiri jẹ̀mọ́ ìwọ náà ti ń fà á tí wọn náà bá ti jòkó sí ibi tó ti ń fà á ìwọ náà ti ń fà á tiẹ̀ tí wọn náà bá ti wà níbi tí wọn ti ń fà á tó ò àti wọn fà á tiẹ̀ ojú wíńdò ẹ̀ náà wá jòkó sí ibẹ̀ náà ti ń mugbó èéfì igbó wá wọnú ilé ìwọ ni ìwò òjá àmugbó ìwọ náà ti ń fà á níwájú ọlọ́run ìwọ lẹ́sẹ̀ àmugbó o lẹ́sẹ̀ pọ̀ mutí o àmọ́ àlàáfíà ara tiẹ̀ náà ó ti léwu torí bá a ṣe ń sọ fáwọn lè ní heart disease látara pé wọ́n ń fa ìwọ tí wọn náà tó wọnú mú tiẹ̀ náà ìwọ náà lè ní o. báyìí sọ wípé smokers are liable to die young ìwọ náà ṣe consumer lágbà wọn kí ni àgbà wọn tí wọ́n pè tí wọ́n ń gbà ebi ìwọ tí mu ìwọ náà tí wọ́n náà ń gbà ebi ìgbó mímu sínú ìwọ náà àlá ẹ̀yin náà àlá èbú to die young aburú tó wà fi kíni ìwé nígbà tí gbogbo àwùjọ tá a bá wà á gbọ́dọ̀ máa gbárù wọn láyè tábà tí láwọn tá a jẹ́ kí gbé ẹnu lé fún wọn báyìí á mọ̀ pé ní ìgbà mẹ́fẹ́ destroy àdúgbò ni torí wọ́n ń pa gbogbo yín díẹ̀ díẹ̀ ní ẹ̀rí mọ̀ torí tí wọ́n ń fà yìí ń ti ń bẹ́ nú ẹ̀ má dájú dá àmà pọ́ìlì ni pọ́ìlì ni làwọn tí wọ́n ń ṣe náà ṣe ń mọ́mọ́ wípé á ah, káwọn ti ẹ̀wà ọ́nẹ́sì díẹ̀ àwọn gbọ́dọ̀ díẹ̀ mọ̀ pé wọ́n á fẹ́ kú díẹ̀ díẹ̀ ni o làwọn náà fi làmọ́lẹ̀ pé ìwọ tó o bá ti mú gbó àìkú kékeré rẹ ló súnmọ́ ju kọ́ dàgbà lọ. bí ṣèṣìlẹ̀ àlejò ẹ̀dá fún gbà táwọn náà wá mọ̀ pé smokers are liable to die young kí lẹ wá kó ta sí kí lẹ wá ní kí lẹ ṣe káwọn yóò máa mú sí kí ni tó bá gbà láàyè sí. ọlọ́mọṣẹ́ àfún wa ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìbàjẹ́ kínní ìfáwùjọ olàǹgbọ̀ yìí o. ṣé wàá rí tábà wá fojú àkọ́kọ́ tá a fi sọ́lẹ̀ ẹ̀kẹ́ pé jẹ̀bi àfijá ti a rí ní. ṣẹ́gun wá rí díẹ̀ tá a tún rí sọ nínú àwọn láburú rẹ̀ yìí torí pọ́jọ́ ti ń lọ ìṣẹ́jú mẹ́wàá ló kù dání àwọn ọ̀rọ̀ àwọn agbègbè tó yẹ ká yà sí pọ̀ torí gbogbo orúkọ tẹ́lí tí kìíní ń jẹ́ yìí gbogbo ẹ̀ náà ló ní ìtàn gbogbo ẹ̀ náà ló ní bó ṣe bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà ló ní bó ṣe ń bọ̀ bí mi ṣe ń bọ̀ lábí sọ láwọn orúkọ kọ̀ọ̀kan ìlú tí mi ti ń bẹ̀rẹ̀ lábí sọ láwọn orúkọ ewé tí wọ́n ń jẹ ẹnìkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́lọ́mọ́tà sàánú ẹnì kọ̀ọ̀kan àmọ́jẹ́ yìí ẹ wo bí ta aláburú yẹn so mọ́ níbo ló so mọ́ jẹ̀ mọ́ ó so mọ́ kí ni ẹ̀mí láti gba ẹ̀mí tẹ́lí ká ní ẹnu pa ṣàkíyèsí pé ẹ̀mí ọmọ ènìyàn ló fẹ́ kó báyìí náà ó tó káníkà àwọn mùsùlùmí ọmọ ìjìnlẹ̀ sí ó tó sí gbogbo ìjọba ọmọ gbógun sí kí ló bá ẹ wo bí Islam wá ti tó gbogbo bá ní Kùránì tóbi látòkè nílẹ̀ gbogbo àwọn àhàdìsì anábùwà Muhammad sallallahu alaihi wa sallam tẹ́ mọ́ ń gbọ́ tó ló pọ̀ tó bá wọnú ilé àfà kan ẹni bí nu onú kọ́ńpáàdì táwa yìí ti tó yìí kọ́ wá bá kí gbogbo tíra kó sọ̀rọ̀ àlù ilé rẹ̀ kọ́ wá ní tíra kiri kan ní tíra ṣẹ̀ríà Islam ṣẹ́ni gbogbo tíra lórí rẹ̀ gbogbo àdìsì anábì tá a mọ́ ń gbọ́n gbogbo ayé alukurani tá a mọ́ ń gbọ́n ìtorí nǹkan márùn-ún péré onígbogbo ẹ̀ ṣe wà ìyẹn làwọn àfáà máa pè ní ad-daruriyatul khams kí mo pè jàmá mi gbọ́ ad-daruriyatul khams àbí ká pè ní maqasidu shari'a ẹ bá ń pè ẹ tó bá ń pè lẹ́ẹ̀kan ṣẹ̀rí tó maqasidu shari'a ni pé gbogbo ṣẹ̀ríà ẹ má jẹ ilé ẹ má mu ilé ẹ má wọ ilé ẹ má ṣe báyìí ẹ má kírun ẹ má gbàwẹ̀ ẹ má ṣe gbá ẹ má ṣàwo eléyìí ò da eléyìí ló da ṣẹ́rí gbogbo ẹ̀ abẹ́ nǹkan márùn-ún yìí la fẹ́ fi protect àwọn yẹn là ń pè ní mọ̀kọ́ọ̀tù ṣẹ̀ríà òun gẹ́gẹ́ ní tájẹ́ẹ̀tì ṣẹ̀ríà ó gẹ́gẹ́ ní kí ni mo pè jọ̀mọ́ tájẹ́ẹ̀tì kí mo pè tájẹ́ẹ̀tì ṣẹ̀ríà kí ni zu dín kí ni zu àdín àkọ́kọ́ nú ẹ̀ nìyẹn ṣẹ̀rí àgbé àwọn òfin tarí tó gbé kalẹ̀ nítorí pé a fẹ́ ṣọ́ ẹ̀sìn ọmọ ànábì ádámọ̀ pé wọ́n gbọ́dọ̀ sí nǹkan míì àfi nǹkan tó bá tọ́ kí wọ́n ṣe kí nìkan mọ̀ kí wọ́n máa sìn. ibùdín ìṣọ́ ẹ̀sìn ọmọnìyàn ó wà nínú nǹkan gbòógì tí ṣẹ̀rí àti torí ẹ̀mọ́ pàwọn òfin kalẹ̀. àkọ́kọ́ nu wọn ni ṣẹ́rí nínú àwọn nǹkan márààrún yìí àwa fẹ́ mú méjì kan méjì yìí àwọn nǹkan tá à ń mu tá à ń sọ yìí ó dẹ̀ forí gbá méjèèjì nínú nǹkan tí ìṣẹ̀lẹ̀ àmúwá lẹ́yìn hibsul din àtúnṣe ní hibsul mal àtúnṣe hibsul akil àtúnṣe hibsul ird bákan náà ṣé wọ́n rí àwọn nǹkan tá a kà yìí nínú gbogbo àwọn dáwì àti hibsul nafs méjì inú ẹ̀ ní nǹkan ìwà forí gbá ẹ̀wọ̀n nínú nǹkan márùn-ún òun nìkan ó dẹ̀ fún títà kan mélòó nǹkan méjì àwọn nǹkan méjì jẹ́jẹ́ àṣẹlé ìwọ̀ gan-an ẹyọ kan nu márùn-ún náà forí gbá ẹyọ kan nu mélòó inú márùn ní la zulmun azim ní pé ma duna dhalika ẹyọ kan ní bò nǹkan owó náà ní kí ni himdu dín ìbọ́lọ̀ ń wórogún ó ń forí gbá pé ṣẹ̀rí àwa sọ pé ẹ̀sìn ọlọ́run ẹyọ kan ni. àmọ́jẹ́rí àmú tí àmúgbò yìí kódà tá a bá tún tupalẹ̀ dáadáa a tún lè tún sọ pé àkọ́kọ́ ó forí gba hezunna ṣẹ̀rí àwọn àwọn òfin kan wá kò nídìí méjì torí pé àfẹ́jẹ́ tẹ́ ẹ mọ kúkú òjijì àfẹ́kẹ́ ẹ mọ kúkú lásán àfẹ́kẹ́ ẹ mọ kú tú ẹ àfẹ́kẹ́ ẹ mọ para ní ìpakúpa torí ẹ̀ ṣẹ̀rí àdẹ̀ ìdáhùn òfin kan kalẹ̀ lóyá ele ele ele kò sí dájú torí ẹ̀ gbé lẹ́wọ̀ ká lè fi protect ẹ̀mí ni ẹ máa wo kíní kan nínú ṣẹ̀rí à ọ̀rọ̀ yẹn máa ń bà mí lẹ́nu gan kéèyàn àwa kun sí mẹ́ta wọ́n nìkan kọ́tùlù làárùs ọmọ àmọ́ pààyàn wọ́n gbé dájọ́ rẹ̀ kalẹ̀ ìpìlẹ̀ ni pé kọ́ pa iná padà táwọn mọ̀lẹ́bí ẹni tọ́ ọ pa tọ́ ọ mọ̀ọ́mọ̀ pa ọ tọ́ bá wá ní àwọn ò pa padà tọ̀ tí kódà tí ẹ̀ka bá ilé dìtàgì nu wọn ṣẹ̀dí àníkàn mọ̀ pa wọn àmọ́ wọn ní kọ́ ọmọ ni ọ̀sán jíjà jíjà òun lásìkò tá a wà yìí sìn àtàtà náà ó ti wọ sixty two million kìnnìkan kìnnìkan thousand àtàtà àná sixty three million nine hundred and three thousand lọ́tún pé báyìí àtàtà àná nìyẹn sixty something million lórí pé àwọn èèyàn ní báwọn ò parí padà ẹlẹ́ẹ̀kejì àwa ní shibul amd ọ mọ́mọ́ pààyàn àmójọpọ̀ mọ́mọ́ bíi ti báwo ọwọ́ agbẹ́sálángá sí ìwà yìí nìkan ó dẹ̀ lójú ọ̀nà táwọn èèyàn gbà kọjá ọ wá bí nǹkan bò mọ́lẹ̀ èèyàn kan wá kó bẹ̀ wá kú ṣẹlẹ́ àní ọmọ mọ́ pààyàn ni àmókànjọ pé ọmọ ọmọ bájọ àmì ìdá àmọ́mọ́ pààyàn ẹ̀ẹ́n kí ló dé tí wọn náà fi jẹ́ kòtò kalẹ̀ tó o sì mọ̀ kó pọ́sibù kéèyàn okó bẹ́ẹ̀ kó jẹ́ kí ni òkú. àbẹ́yọ̀ kan jọ ọwọ́ mú àdá ọwọ́ ní ọ̀dà ní àtipa o ọkàn mú pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá ni ọkàn fún ládì ni báà ó wá kú tẹ̀lé àníyàn náà ṣíbù àtòrí tó mú dání o ó lè ṣe kí ni ó lè pààyàn níbi irú yìí náà tẹ̀lé àtúgbè làgbélé olórí ẹ dákun èyí ó sì bá mú àbí ò bá mú ó jọra wọn àbí ò jọra àtúwá ní nǹkan tí ń bẹ ọ mọmọ pààyàn àmọ́ ọwọ́ rẹ sálẹ mi ọkàn drive lọ́ọ́ tiẹ̀ ìyèyè ọ̀rá drive kódà ọ̀ sáré ọkọ̀ ọ̀rá lọ náà ni ọmọ kọ́kọ́ sáré kọjá wájú rẹ ní rírì ó kí nínú sẹ̀rí àwọn ti pààyàn ọ̀sẹ̀ kí ni jàmá ọ̀pààyàn àmọ́ wọn à ní pa ọ́ padà o àmọ́ nítorí kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ mi ṣe tó kẹ́ ẹ lè mọ yìí pé àlẹ́ mi àyè mọ́ tẹ̀jẹ̀ mi lẹ̀ ń takúta ìwọ náà gbọ́dọ̀ tún forí kò nǹkan ìwọ náà ò ní lọ lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ pé àìníkọ́ mi ó pọ̀ àníwọ̀ kan lọ tiẹ̀ jẹ́jẹ́ ẹ láti ẹ̀ pé èèyàn lè torí ẹ̀ ní èèyàn ni mo wa mọ́tò mọ́ èèyàn tún mọ́ wa mọ́tò mọ́ àlọ́ kan kọjá lọ báyìí ìwọ́n wá ń sáré ọkọ̀ fẹ̀gbẹ́ gbáyàn tí bọ́ọ̀dì kẹ̀kẹ́ gbẹ́ báyìí tí ó kọlẹ̀ sáún ó bá ti kú rẹ̀ ṣé wà lọ́pàá ṣé ìṣe òṣèlè ọjọ́ kan pa ṣẹ̀yà ni àtìtò pé ọwọ́ rẹ̀ lẹ̀mí ò ti bọ́ àníjẹ́gí àníjẹ́ ọ̀nà lọ́bẹ̀ẹ́. hibzun mara hibzun nam torí ká lè protect ẹ̀mí òun láti gbádùn òfin alábàáyé kalẹ̀ ẹni tí ó mọ ẹ̀mí kan sọ́wọ́ rẹ̀ bọ́ ẹ dákun káwá léèyàn wá mu igbó ikọ̀ mu ẹ̀mí ara tiẹ̀ ọtí ṣe kí ni dẹ̀mọ́ ọtí ń pa díẹ̀ díẹ̀ ẹ̀mí àwọn tí káléèyàn tẹ́ẹ̀nì ló bá wà níbi tó ọtí mu ẹ̀mí gbogbo náà ti wà at what at risk káláàrin èèyàn two hundred lẹ́yìn méjì péré ti mú gbó ẹ̀mí gbogbo àwọn two hundred yẹn náà ó ti wà at what ó wọ́n kọ́ fún onígbà mọ́kúsọ́tù nínú àkásùn ìṣẹ̀lẹ̀ ìkànnì. ẹ̀rí kí ló tún forí gbàgbé lẹ́kẹ̀jì ṣẹ̀rí àtún wá wá láti wá ṣe hibzul ṣẹ̀rí à ní dúkìá yín sọ nítorí ká lè dúkìá ọmọ ànábì ádámọ̀ ní ṣẹ̀rí àti ní asárikọ asárikọ àmọ́ra asárikọ wasárikọ faqta'u aydiyahuma ọlọ́run lẹ́ni bá jalè lákọ ẹni jalè lábo ni ọwọ́ wọn ní déédéé bí ọrùn ọwọ́ níjọ́ tá a bá ti gé ọwọ́ rẹ̀ tó náà ní ẹ bá ti rí òun ládùúgbò tí wọ́n gbé ah, ó dàbí pé ìjàlè ẹlòmíràn ṣe ní òjàlè nítorí ká lè owó olówó mọ̀ mọ́ di tẹlomi kẹ́ ẹ mọ̀ mọ́ jàǹbá ara yín ẹ wá dúró àwọn òfin tá à ń gbé rẹ̀ àfẹ́kẹ́ sówó yín báṣubàṣu ó dà á tún ní kíní kan bí ṣe ní àgbẹ̀ ọ̀rọ̀ ilé náà lágbára dé a tún mọ̀ ìṣe ní ṣẹ̀ríà sì gba ìjọba láàyè tó dáa for the main for the main time agbẹ́sẹ̀lé owó rẹ̀ sáfẹ̀dẹ̀ ajínigbò kásìdì owó rẹ̀ kí ló bá ìjọ tó bá yẹ kó lówó lóòótọ́ o ti kó mílíọ̀nù jọ o ti ìwọ nìkan bílíọ̀nù àníyẹ àmọ́ bó ti jẹ́ bílíọ̀nù àtọ́yìn láàárín àkókò kan ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ bóyá orí wá dàrú orí tó dàrú ìyá tó wá rí pé ọ̀ lè mánéjì owó yẹn mọ́ o ti kọ́ lọ transfer gbogbo ẹ̀ síbi tí kò yẹ kó transfer rẹ̀ sí ọ lè mọ lọ́ra tí ò yẹ kọ́ ra ọ lè gbé kalẹ̀ kọ́ ọmọ dáná sún tábà ti rí ọbẹ̀ ẹ̀ṣẹ̀ yára ni àyà ẹgbà owó lọ́wọ́ ẹ̀ owó yẹn àníjọ ní asẹ́tì sí mọ́ ànígbà lọ́wọ́ rẹ kó díjẹ́ lómi o àwọ̀ a máa sọ pé bóyá o ti ṣe kó lálàáfíà ní ọ̀la ẹ̀wù ṣẹ̀yà ọlọ́run ìjọ tó o bá tó wá lálàáfíà a máa wá tó wá dá owó rẹ padà fún ọ tó o bá lálàáfíà tó o bí kú àwọn ọmọ rẹ ló kù tí wàá kílè mọ̀ ìwọ ò lè náwó yẹn mọ́ kí ló dé díjẹ̀ ní agbádùn òfin báyìí kalẹ̀ the hidden owó wa àfẹ́ bá wa protect yẹ ẹ wá àwọn ọmọ tó ń mu tramadol àwọn ọmọ tó ń mu cocaine àwọn ọmọ tó ń mu kílẹ̀ marijuana marijuana àbádarúkọ ọ̀gẹ́lẹ̀ gan ẹyin tẹ́ sọ ọ̀kan báyìí ẹ̀rọ yìí èmi ò tẹ́ ẹ̀rọ sọ fún mi ń kan èmi kà rí ọtí náà líle àwọn tó máa ń wà láwọn nínú àwọn ìgò náà wọ́n bá dá wọ́n bá ní èwo lélẹ̀ èmi ò jẹ́ ìtúbọ̀ pọ̀ sí àwọn nǹkan yìí gan gbogbo yẹn ah ìdájọ́ ẹ̀ bá ọtí lẹ́wọ̀n yẹn o má yẹ ẹ́ ah, irú ọtí òtún adáwọ̀ ilé náà ká lè tún ọwẹ́ ah ó ní kí a lè mọ ìtọ́ ta ọtí yẹn mo ah, eléyìí ah ó pọ̀ jù bọ́ọ̀lù bí sẹ́fọ̀n rẹ̀ náà lọ ẹnì kan bu ẹ̀rín ni ah ẹ bọ́ thousand tó ten thousand naira o ten thousand naira yẹn ti ó kà wé tiẹ̀ ó wá ní mi oní twenty wà oní fifty wà oní seventy thousand ọtí ọtí màní tọrọ sínú gò àwọn ọmọdé ń dáràn irú seventy thousand kó wá kó wá dárú ìbáyé náà fi ẹ̀ka ẹ lọ rẹ̀ ìfira ẹ́ńjìnì tó bọ́ọ̀nù lẹ́ẹ̀kan ó jẹ́ òsì tó dàbí ọ̀nà síbi tó dá a máa ń rú yìí tó lọ ná sí òṣòwò lóbò nínú sẹ̀ríà ìjọba bá ti láwọn tó ń fowó darú nǹkan báwọn a máa ń síbi owó òun wọn owó náà àǹfààní ọ ó ti kà tó fo ní kó báyìí kí alákọ̀ọ́kọ́ jọ̀ mọ́ kí alákọ̀ọ́kọ́ ibùdó nọ́ọ̀sì ó borí ká ẹlẹ́ẹ̀kejì ibùdó man ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tó ṣẹlẹ̀ àtòrí ẹ̀gbọ́n àwọn òfin mi kalẹ̀ tí àmú tí àmúgbó àmúgbára borí kó o náà ni ibùdó làákìlì kí ni àpéjọ wọn. àwọn nǹkan tó ń bẹ́nu ṣẹlẹ̀ àtàgbé kalẹ̀ kò sí nǹkan méjì tá a torí ẹ̀gbọ́n yẹn kalẹ̀ tó ní pé àfẹ́kọ́ pọlọ yóò dà ẹ̀rọ ọlọ́wà ní wàlá tẹ́kọ̀rọ̀ mi sọ̀ لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون olúwa ní ẹ gbọ́dọ̀ kírun òun gbàtọ bá ti mu tí ó àbí tẹ ẹ bá tó pọn tí ẹ ń sọ lẹ́nu kò sí tá a ṣe ní ká bàbá kírun ọpọlọ wọn ọpọlọ wọn mọ tó láti yóò hàn ní máa tán sọ mọ sòṣèlú àtàwọn òfin lẹ òfin ẹ mọ mutí orí tó torí ẹ̀ wọ́ pé ọpọlọ ilé abẹ́bá yìí protect ẹ̀. àti ní ìyàbá lọ rẹ̀ mú àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá kùn kí ló tún fonígbà náà ó tún fonígbà ṣé ní sọ́dọ̀ nǹkan ẹyọ kan ó wá forí gbá odidi ìpìlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìpìlẹ̀ márùn-ún tọ́lọ́wọ́n ọba tó ní ẹ̀sọ́ àlùkùránì kalẹ̀ tọ́lọ́wọ́n ọba tó ní ẹ̀sọ́ kalẹ̀ fún anábùwà Muhammad tó ń jẹ́ hadith ó ní ní nǹkan mẹ́ta lọ nìkan mo nígbà ẹ̀dá kò tó wá yẹ ká jìnà sí àbí ò yẹ ká jìnà sí ọlọ́run dákun má ṣèmi lámugbó o má ṣèmi lámugbáná o má ṣèmi lámu má ṣèmi lámukókè má jẹ́ mọ́ lọ́ọ̀rẹ́ mú sálángá má jẹ́ mọ́ lọ́ọ̀rẹ́ mú sọ́kàwé kí ẹ̀ máa fà ságbárí mọ́jẹ̀ máa mú gọ́ọ̀mù gbogbo àwọn tábà wá mọ àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ di kí nìyí ẹ̀dá kan já mọ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ àràn wọn lọ́wọ́ àwọn ọ̀rọ̀ wa ń bẹ tó yẹ ká gbé yẹ̀wò àmọ́ àkókò ò ní gbà wá mọ́ ó náà ní bí ẹ lọ́tí onígbó onígbòkè ó ti mú gbáná àbí kò tiẹ̀ mú àbí kò tí ì mú yóò ń gbà náà àmọ́ àmọ́ pé máa ń mú sáàlì mọ́jẹ́ kírun wọn sáàlì mọ́jẹ́ kọ́ máa kírun mu wa tẹ́lẹ̀ ṣe ìmọ̀ mu wa hàdà mọ́sálì mọ́sálì ẹni tó mu tí àbẹ́ni tó mu àwọn ọ̀gá tá à ń sọ yìí tó mu páná tó mu kókè tó ti lọ gbé gọ́ọ̀mù mu ìjẹ́ irú wọn tó bá tiẹ̀ ń bẹ mọ́sálásí pẹ̀lú wa sáré mọ́ wọnú mọ́sálásí gbogbo orú ọ̀rọ̀ báyìí ló yẹ ká gbé yẹ̀wò àtàwọn mọ̀sáìlì tó ń bẹ lábẹ́ tó ṣe mọ̀sáìlì tó yẹ ká yẹ̀wò ibi sí tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ rí a máa tẹ̀síwájú láti mọ fún àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ yìí náà wasalli lahumma ala abdika ká muhammad wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.